gbogbo abiyamọ tó bá rí ọmọ ìwúrí wọn máa ń mú ọmọ ọdún mẹ́jọ péré ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ lọ́hùn fún ẹlòmíì tó fọ́ọ̀tì kò ní lẹ́yìn tẹ́lómi ò fi ta over three point five lọ́pọ̀lọ tẹ́lómi ní tẹ́tẹ́ ní. lóṣù mẹ́fà àtàtọ́ fún kó máa bọ̀ tí ọmọ ẹgbẹ́ kú pẹ́ńsù dání ó lè fi pẹ́ńsù dára ẹ bá pàtẹ́wọ́ fún ọmọ ọdún mẹ́jọ ni ẹ ṣí kiri yẹn ṣé ìbáramu tó bá lẹ́wọ̀ èmi náà kódà nìkan ló lè náà lọ́wọ́ débi. ó yẹ bá a ṣí bàbá rẹ̀ àti ìyá yìí náà súnmọ́ bẹ̀sì bẹ́ẹ̀ ìdẹ́bí nǹkan igi kì ṣe gbogbo òbí ti kú. ẹgbẹ́ àgbàtà ó ọmọ yẹn dáadáa òun ẹni ké ọmọ yẹn ní ọdún mẹ́jọ ni o ẹ wò láti kékeré ló ti mọ nǹkan yà ìgbà tẹ́lẹ̀ ó máa fi dàgbà báyìí ṣe yóò ti mọ owó.